mi rárá mi ò lè kú torí pé wọn kì í appreciate àwọn tó tiẹ̀ ti kú fún wọn gan in the first place àwọn tó ti fi ẹ̀mí wọn lẹ̀ fún nàìjíríà gan wọn appreciate wọn so mi rò bí a lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ but nípa tèmi ò mo máa tiraka láti rí pé nàìjíríà jẹ́ ibi àlàáfíà má dẹ̀ ṣe àwọn nǹkan tó yẹ kémi ṣe gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí láti make sure pé nàìjíríà jẹ̀bi dada, but ayé mi ò eh, mi lè filẹ̀ fún nàìjíríà. mo lè kú fún orílẹ̀-èdè nàìjíríà nítorí pé ìlú mi ìlú nàìjíríà àjò lè dàbí ilé tí n bá lọ sí gbogbo orílẹ̀-èdè tó kù ilé làbọ̀ sí mi oko gbogbo ohun tó wà nílùú mi ó jẹ́ nǹkan àmúṣe ọrọ̀ àmúṣagbára tó máa máa múnú ènìyàn dùn tí ọmọ wa ọmọ ọmọ tó máa máa jẹ nínú ẹ̀ láti ìbẹ̀rẹ̀ títí dópin àmọ́ àdúrà mi sọ́lọ́run ni pé kí ọlọ́run kó túbọ̀ bá wa tún orílẹ̀-èdè yìí ṣe torí pé torílẹ̀-èdè wa bá dùn bí a ṣe lérò pò ṣe yẹ kó dùn tá a bá tiẹ̀ máa lọ sórílẹ̀-èdè mìíràn a kàn máa máa ṣeré lọ ní ká lọ gbatẹ́gùn láàárín ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì a tún padà wálé kí ọlọ́run kó bá wa tún orílẹ̀-èdè wa ṣe kó túbọ̀ jẹ́ kí orílẹ̀-èdè wa kó túbọ̀ gbòòrò sí fún un tó jọjú. mi ò lè kú fún nàìjíríà torí pé mi kì í ṣe jésù jésù nìkan ló kú fún orílẹ̀-èdè fún gbogbo àgbáyé jẹ́ ló kú fún èmi ò lè kú fún nàìjíríà torí mi ò ṣe jésù. mi ò lè kú fún orílẹ̀-èdè nàìjíríà àwọn torí pé kí ni àìmọye gbogbo ìlú ebi ń pa wá kò sówó kò sí nǹkan kan gbogbo ẹ̀kọ́ dry àrówó kò sí nǹkan kan ebi ń para ìlú so mi ò lè kú fún orílẹ̀-èdè nàìjíríà. ọmọ ó tí o ta ni nàìjíríà help <laughs> mi ò lè kú fún nàìjíríà o kò possible mẹ́ẹ̀ ah Nigeria ò tí ì ṣàǹfààní fún mi like ìyà kàn jẹ everybody no kò síṣẹ́ kò sẹ́ni tì mo dẹ̀ mo dẹ̀ ṣe graduate ní sómi dẹ̀ tí ìrìṣẹ́ mo ti ń rìn kiri. ah it's not possible na nígbà tí mi kì í ṣe Jésù Jésù ló lè kú fún gbogbo àwọn ló lè kẹ́ṣẹ̀ wa lọ èmi ò lè ṣe nǹkan tó tó yẹn. èmi mo lè kú fórílẹ̀-èdè Nàìjíríà torí pé bí Nàìjíríà ṣe wà yẹn eh, àwọn baba ńlá wa náà kú fún wọn ni for instance my dad bàbá tó bí mi lọ́mọ ó bàbá mi jẹ̀yà fún nàìjíríà bọ́ a ní wo a ní wo nǹkan táwọn ìjọba ń ṣe fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí a ní wo nǹkan táwọn ìjọba ń ṣe fún wa lọ́wọ́ bọ́ a máa máa try náà ni a máa máa try a máa gbìyànjú because lọ́jọ́ ọjọ́ kan a máa mọ̀ pé nàìjíríà yìí ó máa san wá torí ta bá sọ pé ta bá sọ pé ká fi nàìjíríà sílẹ̀ pé ká wo ká wo ká máa wò wọ́n bí bọ́ọ̀ máa ṣe sí wa bí ìwà wọn something like that but ní tèmi o èmi máa kú fún nàìjíríà torí ọmọ rere nàìjíríà lèmi ṣe. pẹ̀lú situation tí nàìjíríà wà yẹmi ò lè kú fún nàìjíríà kí ni fẹ́ torí ẹ̀ kú gbàtí kì í ṣe mi àwọn tó ṣe báwọn kan náà ń bàjẹ́ ń bẹ̀ so ò lè torí ẹ̀ kú fún nàìjíríà. orílẹ̀-èdè nàìjíríà tí a bá béèrè lọ́wọ́ nínú hundred percent tí a bá béèrè lọ́wọ́ ninety nine wọ́n á sọ fún Our masses àwa la mọ nǹkan tí nàìjíríà ń sọ àwọn politician tó ń tó jẹ́ olórí wa tó ń lùlù wa làbújá àti ní any other place àwọn ló ń jẹ èrè nàìjíríà àwa masses là ń jẹ ìyá ẹ̀ so kò sí masses tó máa ń pò mẹ́kú fún nàìjíríà nígbà tí senator àbí eh, house of rep àbí ordinary councillor sef iye tó ń gbà ní salary ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ tẹ̀ ń gbowó oṣù in the next thirty five years owó ẹ̀ láàrin ọdún ọjọ́ ọdún mẹ́rin ẹ̀ gba kọ́tà ẹ̀ tó bá la ẹgbẹ́ kú fún nàìjíríà kò pọ́sibù kí n kú fún nàìjíríà. mo lè kú fún orílẹ̀-èdè mi sọ̀fọ̀ àwọn ẹbí bá mi àwọn bàbá bàbá mi like Awólọ́wọ̀ àwọn náà ti ṣiṣẹ́ lẹ̀ fún wa so èmi náà mo lẹ́tọ̀ọ́ láti kú fún nàìjíríà by anyway. ìdí tẹ̀mí ò ṣe lè kú fún nàìjíríà kì í ṣe pé èèyàn ò lè fẹ̀mí ẹ̀ lélẹ̀ but kò sẹ́ni tó lè dàbí jésù o olùgbàlà tọ́lọ̀ rán wa ìdí tí mi ṣe lè fún nàìjíríà ni pé we have different type of country ní nàìjíríà and we have different type of character attitude behaviour and habit tẹ́ ẹ bá lọ sọ pé ẹ kú fún nàìjíríà olùyẹ akọ̀mọ́ akọ̀mọ́ àfi ṣe yẹ̀yẹ́ ni wọ́n á ní ta ló ránṣẹ́ ó kàn fẹ́ make name ni láyé bàbá Awólọ́wọ̀ àmọ́ ohun tó ṣe fún nàìjíríà wọ́n padà kẹ́gàn wọn náà ni nígbà tábíọ́lá ló fẹ́ ṣe president àmọ́ táwọn Yorùbá sọ wọ́n padà kẹ́gùn ẹ̀ ni Ọbásanjọ́ náà débẹ̀ gbàtà Murtala wà bẹ̀ wọ́n ní Nàìjíríà dá gbàtí Murtala kúrò bẹ̀ wọ́n lọ́básanjọ́ gbàtí Babangida wà bẹ̀ wọ́n ní Nàìjíríà gbàtí ọba in fact kò sí president tó jẹ láti 1960 tí Nàìjíríà appreciate yìí ó dìgbà tó bá kúrò ń bẹ̀ Jonathan tó kúrò ń bẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí wọ́n sọ pé kò dáa gbà tó kúrò ń bẹ̀ wọ́n tún complain ah ká ní Jonathan ló tẹ̀ ṣì wá ń bẹ̀ pé big mistake làwọn ṣe pé Buhari làwọn fẹ́ ń gbà yẹn Buhari ló tún ti dé yìí wọ́n tún láwọn ò fẹ́ mọ́ pé wàhálà ẹ̀ ti pọ̀ nígbà tí Buhari bá ti lọ́ọ̀ sí tẹ́lómi tún débẹ̀ wọ́n á tún ní pé kátẹ̀ nípa bá mọ̀ ni àbátẹ̀ sì fi Buhari sílẹ̀ so I don't know mi mọ president tó lè jẹ ní Nàìjíríà tá a lè appreciate ó dìgbà tán bá lọ ká tó mọ iyì wọn náà àwọn èèyàn complain pé láyé Jonathan five thousand ló ta bag of rice ẹ̀yàn ká làwọn bá mọ̀ ni àwọn ìbá sì fi Jonathan sílẹ̀ náà nísìnyí Buhari wọ́n làwọn fẹ́ Buhari àwọn ò fẹ́ Jonathan mọ́ náà Buhari títí débi àtúntí ń complain o. No? tí Buhari bá tún kúrò ń sè àti máa ní àkàlà ah, bá mọ̀ ni àbátẹ̀sí fi mọ́là yẹn sílẹ̀ ó ń ṣe dáadáa fún wa so mi ìmọ̀ Nàìjíríà ò ń ṣèlú téèyàn lè kú fún because ìwà oníkálukú nowadays ní Nàìjíríà ah ó bad ìránṣẹ́ téèyàn bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gan tí ò bá ní ẹ̀mí Ọlọ́run kó ní extra ẹ̀mí mímọ́ tó tún times seven ju ti ìgbà tó ìgbà tí Ọlọ́run tó rán àwọn ìránṣẹ́ iṣẹ́ lọ ní ìsìn ó ṣòro láti ṣe rere tó bá yẹ pẹ̀lú mi ìwọ́n á máa robi sí ẹ tó bá rí pẹ́lú mi wà ní ìṣòro tó bá níjà mo dẹ̀ lówó lọ́wọ́ jẹ́ kí n yẹn pẹ́ nìyí tó bá dé stage kan á tún máa rò pé àbò ń lo star òun ni tó bá ń ṣe rere fẹ́lò mi á tún máa rò pé àbò ń lo star òun ni tó bá yẹ pé ìlú tí wàá dé stage kan ní pé nobody to trust tó bá rò pẹ́lú mi wà ní ìṣòro níbi iṣẹ́ mi dẹ̀ ni mo dẹ̀ ń rówó jẹ́ kí n yẹn pọ̀rẹ́ mi yẹn síbẹ̀ kájọ máa iṣẹ́ kò náà lè wà ókè tá a bá múra dáadáa òun ló máa léèyàn kúrò míṣẹ́ yẹn tó bá ti jẹun yóò tán báyìí òun ló máa kó báyàn ń bẹ̀ so ó ti wá dé stage kan ẹ̀rù ń bà wá láti ṣèrànlọ́wọ́ fún yàn that's the country we are that's why i said i can never die for nigeria. ah well máa gbìyànjú láti kún fún orílẹ̀-èdè nàìjíríà yìí nítorí pé ìlú wa ni ìlú tó dára tó dẹ̀ ní wàrà àtọyìn àti pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú orílẹ̀-èdè yìí so máa gbìyànjú láti kún fún orílẹ̀-èdè mi.